Àgùntàn tó bá ń bájá rìn ó di dandan kó jègbé. Ṣọ́ àwọn ọ̀rẹ́ tó máa bá rìn torí pé wọ́n ní ipa tí wọn ò kó nínú ìgbésí ayé rẹ̀. Assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Ẹ̀ka alẹ́ ìsìnkú ìtẹ́tísí. Ìròyìn láwọlésò ló ń dé sétí gbọ́yìn láti ikọ̀ akọ̀ròyìn Campus reader, èyí tó fìkàlẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga fásitì tìmọ̀gbìn ìjọba àpapọ̀ ìyẹn Federal University of Agriculture Abẹ́òkúta. Usman Akọ̀rẹ̀dà Délù òun lorúkọ tèmi síwájú ohun gbogbo Ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti yí ìpinnu wọn padà lórí wíwọlé àwọn ọmọ ilé ẹ̀kọ́. Alága fún ìgbìmọ̀ tó ń mójútó títànkálẹ̀ àrùn kòrónà Boss Mustapha ó ló jẹ́ pé àwọn orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kọtí ikún sí gbogbo ìlànà àtẹ̀lé lórí àrùn COVID-19. COVID-19 náà ni mo ṣe wà. Ìjọba àpapọ̀ ti ṣe àgbésílẹ̀ bílíọ̀nù lọ́nà mẹ́wàá náírà láti fi ṣe àtìlẹ́yìn fún pípèsè abẹ́rẹ́ tó dènà àrùn kòrónà lábẹ́lé ilé ẹ̀kọ́ gíga fásitì ti ọbáfẹ́mi awólọ́wọ̀ ní ilé ifẹ̀ ti kéde ọjọ́ keje oṣù kínní ọjọ́ keje oṣù kejì gẹ́gẹ́ bí ọjọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ wọn yóò wọlé ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu ó ló ti sọ pé wọlé táwọn ọmọléèwé wọlé látara fi dẹ́kun ìwà àjẹgàba àti ìwà ìwà máa tẹ àwọn ọmọ lójú mọ́lẹ̀ láàrin ìlú Àwọn ẹgbẹ́ tó jẹ́ ti akẹ́kọ̀ọ́ nílọ́gàá Fásitì ti Ìmọ̀ Ọ̀gbìn ti FUNAB wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú àwọn tí ó ń ṣàmójútó bí tábìlì ìkẹ́kọ̀ọ́ yóò ṣe rí àti ẹni tó jẹ́ olórí fún àwọn akẹ́kọ̀ọ́ pátá ní gbogbo iléèwé FUNAB. Wàyí o, a gbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ká tó gbọ́ròyìn ẹ jẹ́ á kéde ọjà tá a fún wa ná. Ẹ káàbọ̀ padà ìròyìn láwo iléeṣẹ́ náà ló sì ń dé sétí láti ikọ̀ akọ̀ròyìn campus radar funab ìjọba àpapọ̀ ti ṣe ìpinnu wọ́n ti yí ìpinnu padà lórí wọlé àwọn ọmọ ilé ẹ̀kọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti rí gbogbo ẹ̀ bó ti ń lọ sí ẹni tó jẹ́ alákòóso fún ẹ̀kọ́ lóde nàìjíríà ló ti sọ wípé ìyẹn àdàmú àdàmú ló ti sọ wípé àwọn yóò ṣe àgbéyẹ̀wò lórí bí nǹkan bá ṣe lọ sí láàárín ọ̀sẹ̀ tó ń bọ̀ sọ́sẹ̀ tó ń bọ̀ lọ́hùn-ún káwọn orí bí àwọn ọmọ iléèwé àti àwọn ilé ẹ̀kọ́ gbogbo àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ bó ṣe ń tẹ̀lé gbogbo ìlànà àtẹ̀lé pátá làwọn ó fi mọ̀ bóyá àwọn yóò tẹ̀síwájú nínú ṣíṣí ilé ẹ̀kọ́ káwọn ọmọ akẹ́kọ̀ọ́ máa bá akẹ́kọ̀ọ́ wọn lọ àbí káwọn yí ìpinnu wọn padà wí kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n padà sílé. ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ tó ń mójútó títàn kálẹ̀ àrùn kòrónà ìyẹn Boss Mustapha olóòtú ẹ̀pọ̀ àmúrí Nàìjíríà wọ́n ya elétí ìgbọ́ tí wọ́n sì ń kọtí ikún sí gbogbo ìlànà àátẹ̀lé lórí àrùn covid-19 Boss Mustapha nígbà tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ òun ló sọ wípé nígbà tí wọ́n ń bá a lọ báyìí àfàìmọ̀ káwọn má pàṣẹ òfin kónílógbélé mìíràn láti fi dáàbò títàn kálẹ̀ àrùn kòrónà lórí Nàìjíríà èyí tó ti lè tọrọ fọ́nkálẹ̀ lórí àrùn covid-19 náà ni mo ṣì wà ìjọba àpapọ̀ ti ṣàgbésílẹ̀ bílíọ̀nù mẹ́wàá náírà láti fi ṣe àtìlẹ́yìn fún pípèsè abẹ́rẹ́ tó ń dènà àrùn kòrónà láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí abẹ́rẹ́ tó ń dènà àrùn kòrónà ní àbẹ́lé eléyìí láti fi ìpinnu hàn pé àwọn yóò ṣe àtìlẹ́yìn fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbìyànjú láti pèsè oògùn láti tá a láti fi dènà àrùn COVID-19 ìjọba àpapọ̀ wá tẹ̀síwájú pé owó táwọn fẹ́ kó lẹ̀ yìí láti fi ṣe àtìlẹ́yìn fún abẹ́rẹ́ tó ń dènà kòrónà lábẹ́lẹ̀ yìí ìyẹn ò ní nǹkan kan ṣe bẹ́ẹ̀ ni kò dín kúrò nínú ìpinnu wọn láti kó abẹ́rẹ́ tó ń dènà àrùn kòrónà wọlé láti ilẹ̀ òkèèrè. ilé ẹ̀kọ́ gíga fásitì ti ilé Ifẹ̀ tá a mọ̀ sí Ọbáfẹ́mi Awólọ́wò àwọn ni wọ́n ti kéde ọjọ́ keje oṣù kejì ọdún 2021 gẹ́gẹ́ bí ọjọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ wọn tí wọn yóò wọlé nígbà tí wọ́n ń tẹ̀síwájú náà ọ̀rọ̀ wọn wọ́n jẹ́ kó yé wa wípé àwọn tí wọ́n jẹ́ tí wọ́n wà ní ìpele tó kọ́gun sí ṣíṣe tán nílé ìwé tá a mọ̀ sí final year student ní ibi tá a mọ̀ sí College of Health Science àti Faculty of Pharmacy bákan náà ni Faculty of Agriculture ìyẹn ti mọ̀ ọ̀gbìn àti ti ètò ìlera bákan náà ti Faculty of Pharmacy yẹn ti ètò ìṣègùn àwọn nìkan tí wọ́n jẹ́ ti ìpele tó kọ́gun sí ìmáa ṣe Ìpele tó kángun sí ìmáṣe ìjáde nílé ẹ̀kọ́ àwọn ni wọn yóò ṣe àwọn kíláàsì wọn ní èmijẹ̀wọ̀, ìwọ̀jẹwọ̀ (physical classes) tó sì jẹ́ pé àwọn tókù wọn yóò ṣe é lórí ẹ̀rọ ayélujára. Wọ́n ṣe eléyìí láti fi lè tẹ̀lé gbogbo ìlànà àrùn kòrónà ìyẹn sún-fún-mi kí n sún-fún ẹ tá a mọ̀ sí social distancing. Bákan náà òhun ni pé èrò kò gbọdọ̀ pọ̀jù ní ibì kan náà láti fi lè dẹ́kun títàn kálẹ̀ àrùn kòrónà ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ èkó tá a mọ̀ sí babájídé sanwóolu òun ló ti sọ wípé wọlé tí àwọn ọmọ ilé ẹ̀kọ́ wọlé ní ìpínlẹ̀ èkó kò ṣaláìṣe láti dáàbò gbogbo ìwà burúkú tá a mọ̀ sí child abuse tó ń lọ láàrin àwọn ọmọ kéékèèké nínú ìpínlẹ̀ náà nígbà tó ń tẹ̀síwájú babájídé sanwóolu ló ń sọ wípé ilé ẹ̀kọ́ òun ni ibi tó dáa jù tó dẹ̀ tó sì jẹ́ pé ibi tó jẹ́ ibi ìdáàbòbò jù fún àwọn akẹ́kọ̀ọ́ láti fara sí kó má bàa kó sọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe àwọn ọmọdé ní ìṣekúṣe. Àwọn ẹgbẹ́ ti akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ fásitì ìmọ̀ ọ̀gbìn tá mọ̀ sí FUNAB nílùú Abẹ́òkúta Student Union òun ni wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú àwọn tó ń mójútó ṣíṣe tábìlì ìkẹ́kọ̀ọ́ tá mọ̀ sí lecture timetable àwọn TIMTEC ìgbà tí wọ́n ṣe ìpàdé náà pẹ̀lú wọn nínú àbò tí wọ́n lọ́jọ́ kó tó wa létí wípé àwọn tó wà ní ìpele tó gbẹ̀yìn tá sí final year students àwọn nìkan ni wọ́n máa gba ìkẹ́kọ̀ọ́ wọn ní ìwọ ìwọ sì sí physical classes bákan náà òun ní pé gbogbo àwọn iṣẹ́ tá a fọwọ́ ṣe láti fi mọ̀ bóyá lẹ́ẹ̀tọ́ gbogbo ohun tá à ń kọ́ láti mọ̀ tá a mọ̀ sí practical òun ni yan yóò ṣe ní orí ẹ̀rọ ayélujára bákan náà ni gbogbo àwọn kíláàsì tó kù láti ibi tó ti bẹ̀rẹ̀ tá a mọ̀ sí hundred level wọ three hundred level ni wọn yóò tẹ̀síwájú ìkẹ́kọ̀ọ́ wọn lórí ẹ̀rọ ayélujára nígbà tí wọ́n tún tẹ̀síwájú wọ́n tún tẹ̀síwájú ní ìpàdé lọ bá ẹni tí ó jẹ́ olórí fún àwọn akẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ tó ń lọ lórí àwọn akẹ́kọ̀ọ́ tá a mọ̀ sí dean of student affairs nígbà tí wọ́n jábọ̀ ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú professor mem ìyẹn ọ̀jọ̀gbọ́n mem tó jẹ́ ẹni tó jẹ́ dean títí àwọn ọ̀jọ́ tó mójútó ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ ti student affairs òun lọ jábọ̀ wípé ibùgbé tó ń bẹ nínú iléèwé tá mọ̀ sí school hostel àwọn yóò ṣe ìpàdé lórí ẹ̀ ìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀ láti mọ̀ bóyá yóò wà ní ṣíṣí pátápátá fún gbogbo ohun tó lè gbà àbí àwọn yóò gba iye kan nínú ẹ̀ ìyẹn ìdá kan nínú ẹ̀ bóyá ìdá ìdajì tá mọ̀ sí fifty percent bóyá àwọn sì nígbà rárá ni wọ́n ní ìpàdé yóò wá lórí ibùgbé tó ń bẹ nínú ilé ẹ̀kọ́ tá mọ̀ sí school hostel ìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀ bákan náà nígbà tí wọ́n tẹ̀síwájú wọn lọ sọ wípé iye wákàtí tàbí ká ní iye àsìkò tí wọn yóò lò fún ìkẹ́kọ̀ọ́ yóò dínkù jọjọ látara pé láti fi lè ṣọ́wó ná fún àwọn akẹ́kọ̀ọ́ kó má bàa ní wọn lára kó bàa má sì ga wọn lára jù. ìròyìn láwọlé sùn ní jù báyìí lọ lálẹ́ yìí ẹ má gbàgbé wípé má sọ̀kò sọ́jà ó ṣeé ṣe kó bá ara ilé bákan náà òun ni pé má kánjú tu olú ọ̀rọ̀ torí pé igba ọ̀rọ̀ tó ń rí yẹn kò tó sè lọ́bẹ̀ má kánjú wáyé nígbàgbọ́ ní olódùmarè tó dá ẹ kó o sì máa ṣe iṣẹ́ dáradára bákan náà ni kó o sì fi wá rẹ kún ìròyìn láwọn olóṣùn ó tún di ọjọ́ mi nígbà tá a tún pàdé ẹ má gbàgbé láti tẹ̀lé wa ní gbogbo àwọn ẹ̀kọ́ ẹ̀yà ẹ̀ ní gbogbo àwọn ẹ̀ka ayélujára wa lórí Facebook campus radar funa Twitter campus underscore radar lórí Instagram campus radar funa bó sì yẹ pé ẹ̀yin fẹ́ pè wá ìfẹ́ bá wa sọ̀rọ̀ lẹ́yìn kan àwa kan ẹ lè pè sórí zero nine zero seven five six seven four two One four 09075674214 09075674214 káríaláyọ̀ ká pàdé nírè ká má ṣe lòdì lẹ́yìn ara wa oorun rẹ̀ la ó sùn ó dàárọ̀.